ثم الصلاة والسلام على رسول الله نبي الأمين محمد بن عبد الله وعلى آله وصحبته أهل الله إخوة الإيمان إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدبني ودولا مباوة أبتي يتسودي أسكري ọba náà lọba tí ó ṣe láti jẹ ẹ̀ta àtúnṣetàná náà pẹ̀lú àánú rẹ̀ èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí náà kọ́lọ́ musa ìsànú wa ń bẹ̀ kọ́lọ́ mọ́jà sì sọ̀rọ̀ kọ́lọ́ mọ́jà sì gbọ́ kọ́lọ́ kọ́ musa wọlé agbára rẹ̀ àǹfààní tá a fẹ́ rí nínú ìjókòó yìí òun náà ni àti súnmọ́ lọ kọ́mọ́sẹ̀ ìjókòó yìí ní sábàbí tá a fi jìnnà sọ́lọ̀ kọ́lọ́ kọ́ musa wá jẹ́ àṣírí rí ayé bẹ̀ gbàlù kì á mọ náà kọ́ lọ́n kàwá káwọn ẹni rí alamul malaika agbáńlá ayé àwọn malaika àwọn malaika wọn máa pè wọn ní angel àwọn malaika táwọn ibadun definition malaika ibadun ẹrú ọlọ́run ni wọn tí wọ́n bá ti pèèyàn lẹ́rù ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ àtàwọn màláíkà tọjọ́ mi èèyàn bákan náà lẹ́yìn méjèèjì lọ́dọ̀ ọlọ́run. ليس لهم شيء ليس لهم شيء من خصائص الله gbogbo tọ́lọ́n fi ń di ọlọ́run látara ìdarí ayé àbí ìdarí kíní kan nínú ayé tọ́jọ́ pọ́lọ́hún nìkan ní fi ń jọ́lọ́hún ọlọ́hún ò gbé fún màláíkà kan wípé kọ́ máa ṣe pẹ̀lú agbára rẹ̀ bí ìbájọ́lọ́ ní ń dá nǹkan rẹ̀ darí bí ọ̀dá màláíkà tẹ́lẹ̀ náà yóò máa darí gbogbo nǹkan. àwọn màláíkà tí a wí jama lahum hakika. wọ́n bẹ̀ bá a ṣe fìdí àlìjánu múlẹ̀ níjó ní ìgbé àwọn àlìjánu ń bẹ iná ìlàtọ́ fẹ́ fìdí àwọn màláìkà afẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn màláìkà ń ṣe kiri àwọn màláìkà ń bẹ tẹ́rẹ́ ni tí ọba gbà pé màláìkà ń bẹ àwọn ọ̀fẹ́sì ní ẹni kọ́mọkẹ́hùn kọ́mọgbàwẹ̀ kọ́mọlọ́mọkà kọ́mọ sàrà kọ́mọ sì sẹ̀rẹ̀ kan torí ọlọ́run ò ṣe kéde ọlọ́run ò ní gbà torí pé ọ̀kan nínú ìmánì tá a gbọ́dọ̀ ní ó ti bọ́ ọmọ níbo sì ti bọ́ nì ó di ọ̀ràn àyàn tí gbogbo sẹ̀rẹ̀ ó ṣe kéde kó di ti ọba jẹ́ ọlọ́run bá sẹ́ni kọ̀ọ̀kan wájú. الإيمان بالملائكة هو المقصود به هو الاعتقاد الجازم بأن الله بأن لله ملائكة موجودين مخلوقين من نور ولا يعصون الله ما أمرهم وأنهم قائمون بوظائفهم التي أمرهم الله بالقيام بها nínú gbàgbọ́ àwa mùsùlùmí òun ni pé màláìka bẹ̀rẹ̀ ìgbàgbọ́ nípa màláìka yìí kìí ṣe ìgbàgbọ́ pé wọ́n ní màláìka ń bẹ bọ́yá màláìka ń bẹ ó súnmọ́ kí màláìka ń bẹ ọ̀pọ̀sibù ọ̀pọ̀sibù kan màláìka ìgbàgbọ́ pé màláìka ń bẹ léyìí tí ìgbàgbọ́ ní tí ò ní méjì ń bẹ òun a ti sọ fún wa pé kìí ṣe gbogbo ohun tá a bá rí òun ni òṣèkìrì òun ni òsí àtẹ́gùn tátẹ́gùn òsí lọ́wọ́n fẹ́ sínú táyà rẹ̀ òun tó sọ fún wa pé dákẹ́ bá wọn fátẹ́gùn sí fẹ́ wá rí àìsàn sàlọ́wà lókè wa yìí kọ́lọ́ mọ́jà ajá bọ́lẹ̀ bí wọ́n ti ń bọ̀ wá lẹ́sìn kò sẹ́ni tó ń pè lókun ìná ni kálukú ṣe kí abẹ́ni tí ọgbà pé kò sí iná ń bẹ torí pé òun rí a ní kọ́dà kù táwọn múládà fún kó bá fi ọwọ́ kàn yẹ wọn ni a kò sí fọwọ́ a àwọn àní kí ló dé tó jọ fọwọ́ kàn a ó ní iná ń bẹ ń bẹ sọ wá rí náà. àìrí màláìka ò gbọdọ̀ ṣàkóbá fún ni láti máa sọ pé ò sí màláìka. Allah lọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀ràn àyà ni kẹ́ ẹ nígbàgbọ́ tí ọlọ́run ọba wa Allah kẹ́ ẹ sì nígbàgbọ́ sí tírà ọlọ́run kẹ́ ẹ nígbàgbọ́ sí màláíkà kẹ́ ẹ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run Suratul Baqara àyà two eighty five. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọn ni ba'da a'udhu billahi minash shaitanir rajim. amana rasulu anabi muhammad nígbàgbọ́ bima unzila ilayhi pẹ̀lú àlùkùránì tá a sọ̀kalẹ̀ fún min rabbihi látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ ló ti wá o wal mu'minuna gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ayé kullun ìkọ̀ọ̀kan wọn amana billah wọ́n gbà fọlọ́ ń bẹ wa malaikatihi wọ́n gbà pé màláìka ń bẹ ìgbọ́dọ̀ ń bẹ jàmá mùsùlùmí. jàmá mùsùlùmí ẹni tí ọ̀rọ̀ bá ti gbà lẹ́yìn gbà tá a ti mú àyàwá fún un Kùránì tọ́lọ́kọ̀ọ́ba aláǹfẹ́ rinlẹ̀ yìí kí ló ń tọ̀ wọn kí ló fẹ́ dáhùn wọ́n fẹ́ di kèfèrí nù kọ́ ló má ṣe wá kèfèrí. onísàlá muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn bèrè lọ́wọ́ anabi pèkínlá ń pè ní imani ẹ̀gbọ́n tó wí antu mina billah antu mina billah wa malaikatihi wa kutubihi. ورسله واليوم الآخر والقدر خيره وشره wọ́n fi òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè rí ànábì mọ́sá ṣàlàyé kí ni jẹ́ ìmánì fún wa lẹ́yìn tó lọ́wọ́ bá máa wá ń rí fáàsì lọ́pọ̀lọpọ̀ gbà pé yá ayọ̀ lẹ́dínà àmànú yá ayọ̀ lẹ́dínà àmànú jìbìrínù ń bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé kọ́ sàlàyé ìmánì ànábì ní ìmánì antumina billah ọgbà pọlọ mbẹ wọn màláìka tìhì ọgbà pa màláìka mbẹ. àdéhùn yìí náà jẹ́ òye wa pé ànábì jẹrẹ lẹ pé màláìka ń sẹ́kẹ́ màláìka wa ó di mẹ́rin jama ó di méjì àdéhùn lẹ́yìn kọ̀sẹ́ni tó ti kéwì lè kéwì kọ́lá public school wọ́n kọ́ wọn ní pillars of pain àbí ẹni ẹlẹ́kẹta ọlọ́run bá ń sọ nínú chapter four suratul nisa aya one thirty eight ọlọ́run ni wa man yakfuru billahi wa malaikatihi wa kutubihi ẹni ọba ṣe kèfèrí pé kò sọ gbogbo nature ni gbogbo táwọn òyìn ti wọ̀ ọ́ sin is believing ẹni ẹ bá fi lè wí bẹ́ẹ̀ tó ní ọ̀sán lọ́hùn Allahu akbar wa malaikatihi ẹni bá disbelieve pé kò sí màláìka wa kutubihi wa rusulihi tó ní tíra kan sọ̀kalẹ̀ ọlọ́run rẹ nìkan ń sẹ́lá àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir kọ́sọ́jọ́ gbẹ̀yìn faqad dalla dalalan ba'ida ọlọ́run bá ní ó ti sọnù síbi wọn ò ti nírí he bọ́nà bá ní ọ̀sọ̀nù ìsọnù náà jí ipò aláàní ròyìn bó ṣe jìnnà tó tayọ̀ wá he níbo lẹ́ni fẹ́ rí i tó ti dẹ́gbẹ́ ẹni máa ń jiyàn gbé òsì màláyíkà bígbà tí ń jiyàn gbé òsì ọlọ́run. chapter four verse one thirty eight hakikatul màláyíkà bóò wá ni màláyíkà náà rí bóò màláyíkà rí gan-an ẹ sábà bí mo ṣe dé báyìí kálukú sì dá bàbá rẹ̀ màtìyẹ́ kálukú mọ́ mẹ́ẹ̀ kálukú mọ̀ rẹ̀ ẹ máa ládùúgbò bó màláìka náà rí àwọn afáàní bí màláìka ṣe rí gẹ́lẹ́ gẹ́lẹ́ gẹ́lẹ́ mímọ sítàtàrà Allah subhanahu biha ọlọ́run ọba nìkan òun lọ́mọ bí màláyíkà ṣe rí. tí wọ́n kàn nígbàgbọ́ náà ní tẹ̀tẹ̀ ipe wọn ṣe kíni ipe wọn wà. وهذه عقيدة أهل السنة والجماعة eléyìí ni àdìsọ́kàn àwọn ahlùsùnà ipe màláìka ń sekínì màláìka ń bẹ. mímà kólíkù àwọn mọ́tà kólíkù nígbà wo la dá wọn kólíkù kọ́bìlà nàbí yìí láì Adam ká nàbí Adam ò tó wáyé láti tó wọn màláìka lọ́lọ́wọ́n fi sọ nínú sọ́tò bàkàrà ayé àtàtì ọlọ́wọ́n bá ní wa idh qala rabbuka lil màláìka nígbà tó lọ́wọ́n bá rẹ̀ ń sọ fáwọn màláìka inni ja'ilun fil ardi khalifa wípé mo fẹ́ fi àlífà kan sórí ilẹ̀ tí wọ́n máa darí eré ilẹ̀ lọ́mọ èèyàn. kọ́ọ̀l àwọn màláíkà kọ́ọ̀lù ataj'alu fiha wọ́n ní ìwọ ọlọ́run ọba ọ̀fẹ́ fi sórí ilẹ̀ máa ń yọ̀sídù fiha àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n yẹ sípò dìmáà àwọn tí wọ́n máa dẹ̀jẹ́ lẹ̀. wa nahnu nusabbihu bihamdik. àwọn ń ṣe subahana láàyè fún ọ ọlọ́run à ń fọ ọmọ à ń dárúkọ rẹ wọn di sùdákà à ń sàfàmà à ń sàfọ̀mà rẹ kí lọ́lọ́ sọ fún wọn qala inni a'lamu ma la ọlọ́run bá ní èmi máa ń tẹ̀yìn ọmọ o mo máa ń tẹ̀yìn ọmọ nínú kí là ń wípé wọn ò tí ì dá ànábì ádámà táwọn màláìka ti sékìní tí wọ́n ti ń bẹ̀. mímà kúlìkù àwọn màláìka táwọn awé yìí látara kí n àti dá wọn kúlìkù mí nà nù adá wọn látara ìmọ́lẹ̀ òdìsọ́lá muhammadu sallam nínú fatu libari ìdí ẹlẹ́kẹfà ojú owó two thirty six àbí two thirty two rather two thirty two ní ìdí ẹlẹ́ẹ̀kẹfà nínú pátákìlì báyìí oníṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ní sọ nínú sọ ibùdó kárí pé kólé kọ́tìlì màláìka tó mi nù adáwọn màláìka adáwọn látara àmàlẹ̀ wà kólé kọ́tìlì jáánú mi máàlì di mi náà adáwọn àlìjánu èṣù adáwọn látara iná tí dò fèrèfèrè tí ò ní èéfín tí ma ń dùn bí kálukú ọmọ pé má débẹ̀ o ìbẹ̀ láti dá àwọn àdùnnú àwọn èṣù ló ṣe jẹ́ pé ibi iná bá wọ̀ bó iná máa ń tó nǹkan ṣe yọba bẹ̀jẹ̀ ni wọ́n bá fi iná gbóúnjẹ kaná tó bá ṣàtúnṣe iná ṣẹlẹ̀ àwọn kò sí lọ́lọ́ ń dájú burú tó láǹfààní ó fi jẹ́ pé ìyàtọ̀ ga jù nínú bọ́lá ọlọ́wọ́ fi jẹ̀yẹ́ náà kí ló iná ni bọ́lá wọn jà bá wọn wọ̀ bẹ̀. adá àwọn ná ó fi jẹ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wọ̀ náà àlìjáde wọn máa ṣe kíni òun ni wọn máa tẹ̀lé wa khuluqa ádámù mimma wusfa lakum àwọn ádámù nàbẹ ádámù látara yẹ pẹ sífàtúhù àwọn ìròyìn wo lọ́wọ́ lára màláìka makhluqatun nuraniyya ẹ̀dá tá a dá látara àmọ́lẹ̀ ni wọ́n lẹ́yìn sàlẹ́hà jismu màdì báwa ṣe ń rí yìí bẹ́ẹ̀ bí màláìka rí o nídìrí kò fìlẹ̀ hawa sílẹ̀ ìsàníyà gbogbo tí wọ́n ń ṣe àwa kì í ṣe àwọn màláìka ó máa ń rí àwa kì í rí àwọn màláìka àwa máa ń jẹun àwọn màláìka yìí jẹun àwa máa ń mu àwọn màláìka yìí mu àwa máa ń sùn àwọn màláìka yìí sùn nǹkan máa ń sún àwa tá táyàdì màláìka kan táyàdì lé ní sẹ́yìn rí ń ṣiṣẹ́ lọ bí aago àwọn táwa wòye lẹ́yìn sùn kalibashari wọn ò dọ́ mi èèyàn o láàyè tàzàwájú àwọn ìfẹ́yàwó mọ̀tò haruna mina ṣahawati ayawaniya adùn kan igbe wọn débi tí wọ́n máa wá lọ lè ṣe gọ́ọ́gọ́ tẹ̀lé nǹkankan bí màláìka wọn lọ́nà fẹ́ kọ́lé màláìka ti lọ wọn lọ́nà fẹ́ kẹ́ bọ́ nìkan wọn ò ní bùkátà tó ju kásì ọlọ́run bá wọn lọ. munazzahuna anil athamu al-khatoya wọn afọ wọn mọ bí ẹ̀ṣẹ̀ màláìka kan ọ̀daràn rí kò sí màláìka tó lọ́nà bá rí àbí tá a bá ń ka àwọn ìtàn rádaràda àwọn Israiliyat àwọn ìtàn àgbélẹ̀rọ àwọn ọmọ Israẹli wọn ní màláìka kan sẹ́yìn ló ń bá wí màláìka kan òun àti yòókù rẹ̀ wọ́n lè jíṣẹ́ kan lọ́wọ́ ọ̀ràn wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o. àmọ́ nínú agbára ọlọ́run ọba wa ọlọ́run ọba wa sọ bí wọ́n ṣe rí yìí táwọn ọmọ yìí yóò wá yí wọn padà sí kí èèyàn tó bá wọ́n di èèyàn tó bá pẹ̀lú agbára àtàlẹ́jàmá sáwọn ni wọ́n ń yíra padà fúnra wọn àwọn kọ́ aláàní síkìn òun ní yí wọn padà wọ́n ní wọ́n ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ lérí ẹ̀ tá a bá wo sọ́tù Mariam aya sixteen dé eighteen ọlọ́run bá ní wọ́n ti kúrú pẹ̀lú kìtà bí Mariam eré anabi máa rán wọn létí ìtàn Mariam ìyá anabi Isa táǹpẹ̀ ní Jésù. إذ انتبذت من أهلها مكانا شرقيا ọkọ láàrin àwọn ẹbí ẹ ọwọ àgbà orí òkè mọ́sálásí ọwọ àlọlẹ dúró yàrá kan bẹ ní rántí Ọlọ́run ọba fatagazati min dunihim hijaba ó sì fi aṣọ àbí gàgá kan ó fi di fa na wọ́n ló ní ka kátó fẹ́ bíyá nísàlẹ̀ ọkọ̀ sísàlẹ̀ ní wọ́n rìn lọ́nà ọgbà mọ́sálásì ní ruhana ilẹ̀ ìhà ruhana abáràn jibril sí pàtàmásálà ha bàṣàrà ń ó sì yí padà ó sì di ó di èèyàn ọkùnrin tó pé pérépéré. sọ́tù Maryam ayà sixteen. ní Maryam fi sá fún pé ọlọ́run sọ mi níbi aburú arákùnrin tó tẹ́kẹ̀ tí ń bọ̀ yìí o. inni a'udhu bika in kunta taqiyya ah! ọ̀daràn lẹ́ni yọ jẹ́ o bọ́bá wá jọ̀daràn o mo fọlọ́wọn bá mi wá sọkún bí aburú rẹ̀. así que sọdá àti ìpàdé kọ lọ́nù tọ́lọ̀ padà tó di kíni ó ya nígbà ní màláìka lè déyàn gbà ó àmọ́ bó ṣe rí ní màláìka rẹ̀ ẹnìkan kan máa gbá àtọ́lọ́ nìkan. òun náà ibi mariam náà mọ̀ pé màláìka ara mọ́sá wa ní òjíṣẹ́ ọlọ́run ni mí wọ́n ní ká wá fàtẹ́kùn sí ọlá ni pé ó bímọ ìyanu kan èmi ń ṣe sá lọ́njẹ ló bá fi atẹ́gùn sí atẹ́gùn wa wọlé láti ọlọ́wọlé lábẹ́ jàlúbáwé ọwọ́ rìn lọ rìn lọ rìn lọ rìn lọ ó sì lọ́jọ́ kó sábẹ́rẹ́ atẹ́gùn lásán náà fẹ́ o. bá nàbẹ̀ yìí sase wáyé òun ò ní bàbá àyẹ̀wò ní bàbá rẹ̀ kò ní àmà pẹ̀lú ọlọ́ àbí ká máa pẹ̀lú ọmọ ọlọ́ ànábì ádámà gan fún rẹ̀ wọ́n sọ wá ní bàbá kò ní kíni kò níyà kí láwọn kọ àbí lẹ́yìn ọlọ́run kí ló dúkù àbá ti wọ ẹ̀ka lọ́lọ́ kí láwọn wá pé ànábì ádámà tó wọ́n sọ níyà tó ní tádé wá pé àwọn àtòhún jáde ní ẹ̀fọ́ta ànábì ádámà láyé ìsìnkú lóyún. àwọn kan jí náà lọ́ba ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbo lẹ́yìn ti wá o wọn ní ara rẹ̀ náà mo ti yọ sùn mo dára ni ara mi kọjá aká lóyún. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì láti mọ̀ pé jìbìrì lu ní máa yí padà àwọn mọ̀láyíkà máa ń dẹ̀dá arákùnrin kan tó yọ táwọn sàábà tá a sọ̀tàn rẹ̀ ń jóni tá a ní inú rẹ̀ ṣe kíni ó funfun àbí ó funfun jìbìrì ìlú kan gbàjọ wa only ní tiwa ó ṣe kíni ó ní tiwa ó sì wá ti wá sí fáwọn sábà ó wọ sọ funfun ara pẹ̀lẹ́ pé ń sẹ́ni àjò torí gbogbo eruku sí ní ara rẹ̀ àwọn kan ní bọ́ yọ ọlọ́ọ̀kan ní ọkàn yọ ọlọ́ọ̀kan ló tọ́ni ọmọ ọgbà tó débẹ̀. ní máa ń sàlàyé fún anabi sọ anabi kí ni jẹ́ islam kí ni jẹ́ iman kí ni jẹ́ isan nígbà ọlọ́tà anábì ní ìdìbò ẹ ẹ Umar ìjọ ọmọ ẹni tọ́wọ́ alẹ́ kan tọ́wọ́ sàlàyé ẹ̀sìn fún yín ó dà Allahu wa rasuluhu a'lam ó ní à ọlọ́wọ́ àtẹ̀yìn náà o ó ní fa innahu Jibril Jibrilu lọ́wọ́ alẹ́ kan ataakum li yu'allimakum dinakum ó wá láti wá sàlàyé ẹ̀sìn fún yín gbogbo wọn ni ká lè ra translated Quran àti hadith káwá lè ka hadith yẹn ànábì lọ́wọ́ akọ yín lẹ́sìn yín gbogbo tó bá ti wà ń bẹ̀ òun lẹ̀sìn tí ọlọ́run rán ànábì pé kò wá sí láyé bẹ́ẹ̀ ni káwá ti fi wọ́n ṣẹ̀ṣẹ̀ kan pé kò wá sí ọwọ́ àti ẹni lọ lè wo tíra àti ṣe ná nítorí àfa àrọ́dàrọ́dà ti ṣe wọ́n ti pọ̀ lórílẹ̀ ayé tó ti wá débẹ̀ torí pé àà èyí tó ń pè wá sí ọjọ́ tó wà ní ibi eléyìí ìwọ ni òtí bọ́ sójú ọ̀nà àmọ́ wọ́n tó di bọ́ọ̀lù wọn bá pé wọn bá pé igi ọ̀pẹ táwọn wọlé ọkàn yìí lọ́lọ́run fẹ́ lómi àníṣe ìṣọ́wọ́ bàbá wọn ní ká máa pè bẹ́ẹ̀ ẹgbẹ́ ní sọ̀hún ẹ̀yìn rí ní táwọn bàbá rí ọpẹ́ nǹkan lọ́lọ́run nígbà jìbìrì ló wá sọ̀rọ̀ pé ọlọ́mọdé aṣọ lọ ọdún mélòó jẹ́ máa ó di méjì láti mọ̀ pé ọlọ́run a máa yí màláyíkà di kíni ẹ̀dá èèyàn ẹlẹ́kẹta àdébìkan lè sin jàdáńsà kan wọ́n wá sí ikú tán Muhammad sallallahu alayhi wa sallam àdébìwá ń lọ lọ́ọ̀kan àwọn sàábà dóde wọ́n sáré pé ẹnìkan náà yọ lọ́ọ̀kan wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ fa wọ́n sọ̀rọ̀ fa nígbà wọ́n sọ̀rọ̀ tán àdébìdá gbére fún arákùnrin náà ọ̀pẹ̀ ìdá àdébìwá bá wọn sàábà pàdé wípé ẹja máa lọ léwu anabiwa ni mazala jibirilu yusini bilija hatta zanantu annahu sayuwa risiku arákùnrin tẹ̀lé ti ń bá sọ̀rọ̀ ta pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́ẹ̀kan jibirilu ni o ni wọ́n ń ṣe wáàsí fún mi ń sì ń gbà mí márùn èyí sì ń kìlọ̀ fún mi nípa níbọ̀ mi mùsùlùmí lọ́jẹ́ ni o kèfèrí ló jẹ́ ni o bọ́gìbọ̀ ọ̀pẹ ni o kìrìsìtẹ́nì ni o pọ̀lẹ́sì ni o bídíà ni o bàbá ilé jẹ́ níbọ̀ ní tẹ́ ẹjọ́ gbalé àbẹ́ ẹjọ́ wà lẹ́kùn lára yín ẹ má ṣàbùrú o. ọwọ́ àtẹnumọ́ ọ̀rọ̀ yìí títí bá títí jù títí mo fi wá rò pé wà ìdókù tí ó wù ní pé tí n bá fẹ́ kú o níbi lébọ̀ mi ni mi n pé wọ́n jẹ̀bi ọ̀pá o wọ́n jẹ̀yà ọ̀jẹ̀ o wọ́n jẹ̀bi ọ̀rọ̀ o wọ́n bá jọ́sọ̀rọ̀ wọ́n náà ti ní ní o wọ́n bá dáa fún lọ́dẹ̀ kí o wọ́n pẹ́ gan rẹ̀ o wọ́n dàbí sójú ọ̀nà rẹ̀ wọ́n pàtó kẹlẹ̀mẹ̀ sílẹ̀ gbogbo nǹkan tí wọ́n máa nílà ìbá àjẹ́ kébè rí. ọwọ́ wa yí rẹ́díò sókè ó ní wọ́n ń gbọ́ orin kódà kó ọmọ jẹ́ kúránì ló ń gbọ́ tó o bá ti ń di stop níbọ̀ rẹ̀ wọ́n ń ṣe lọ́nà. jàmá mùsùlùmí aládùúgbò wa ọlọ́run torí ẹ̀ sọ màláìkà dẹ̀dá èèyàn nítorí pọ́fẹ́ sọ̀rọ̀ nípa tán aládùúgbò ẹ̀ lọ́dọ̀ àná mẹ́ta ti jìbìrìlù dìkín lọ́dẹ̀dá ọ̀pọ̀ o kárẹ́ kó ń bẹ̀ ni o torí àsìkò ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n mi sì fáàtì alùpùpù kìyà nígbà míì ọlọ́run á sì dá wọn yọkàn dá wọn ní yọkàn yí wọn padà sí pọ́tò kan tó dàbí ẹyẹ tó níyẹ́ àwọn ẹyẹ wọn wá tún wá ju ara wọn lọ ọlọ́run sọ nínú sọ́tò fàtẹ́rì ayẹlẹ́ kọkànlá ọlọ́ni alihamudulilayi fàtúrì sàmáwáàtì wọ́n ọ̀rọ̀ ọpẹ́ fọlọ́wọ́n bá tọ́ da sánmà tó sì kálẹ̀ jà ìlú ni màlá jà ìlú ni màlá ìka. ọba yìí náà lọ́dà wọn màláíkà rọ̀ṣùlá na wọn ń sẹ́ kò lé ajíniha àwọn àmì àmà níyẹnu wọn mádínà oníyẹ ń bẹ wàtúndáyàtà oníyẹ méjì méjì ní méjì eléyìí ní méjì méjì méjì wàtúndáyàtà oníyẹ oníyẹ ó sì lè yẹ sí ìdòfin àkàlìkì má yà ṣá òun á tún da ìyẹ́ bu ẹlòmíì tó jẹ́ pé ọlọ́run nìkan ló mọ ìyẹ́ náà ìyẹ́ kọ̀ọ̀kan sì ní ó tó pàlú kọ̀ọ̀kan rẹ káwọn fẹ́ pàlú rẹ ọlọ́mọdé nàìjíríà ọ̀pá rẹ káwọn fẹ́ pàdé òhún nàìjíríà rẹ ìyẹ́ màláìka yẹ ọ̀kan ti tó kọ́kàn kì í bọ̀ lẹ́nu bí ó ti bẹ̀rẹ̀ ó sì fi kàn yókù ó fi bọ̀ lẹ́nu bí ó ata nínú bílẹ́ndà ọ̀tá ìlú nǹkan bẹ́ẹ̀ nù ọlọ́run pa àwọn kan lẹ́bẹ̀ẹ́ báwọn màláíkà lọ́bẹ̀ tí wọ́n yí ìlú náà wọ́n fẹ́ràn bàtí ìṣẹ̀mú bá gbóná kí wọ́n á tún yí padà sínú abọ́. ọlọ́run kan fúnra rẹ̀ ò tí ì báyàn jọ ọ̀kan nu màláíkà ọ̀rọ̀ o kí tó má ti gbogbo ìyẹn màláíkà ló fi bá wọn jà ìyẹn ẹyọ ọ̀kan nínú kínní. àwọn sọ̀rọ̀ ọlọ́run ọba òun ní ìbọn ọlọ́run ọba náà wà. anabi sallallahu alayhi wa sallam abdullahi abu masoud ó ní anabi sọ fún un pé ra jìbìrì òun rí jìbìrì lù báyìí láwọn sì tún mí àti jàdá ó ní ọgọ́rùn-ún mẹ́fà wa tó ọba tó wá ránṣẹ́ bóòlù tó kí wọ́n á ní ipò wọn gbogbo nǹkan ní máa nípò ipò wo lọ́lọ́run fa àwọn sí ipò wo lọ́lọ́run sí kí ni lọ́lọ́run fa àwọn màláíkà sí ṣé kò ọmọ sẹ́ni ṣé kò dẹ́bùtì ni ṣé ipò ọmọ ni àwọn kan wá ní àwọn màláíkà àwọn áńgẹ́lì àwọn ọmọ obìnrin ọlọ́run nù kò sí ti ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run òfin mà làmúyẹ́ ìdíwọ̀ làmúyẹ́ ìlú lẹ̀ ẹ̀ mọ̀ kó wọn táwa alùsùnà tá a gbàgbọ́ tá a sì dì mú ìbádùn mọ́kàrámù ẹ̀rù ọlọ́ tá a pọ́n wọn lé abiduna lillah tí wọ́n máa ń sin ọlọ́run wàlẹ́ ìsàlẹ̀hùn min khasa'is ar-rububiyyah wal uluhiyyah wọn ò ní agbára kan láti darí nítọ́lọ̀ wọn ò bá darí wọn ò lágbára kan láti fún ẹni tọ́lọ̀ tọ́lọ̀ bá ṣe wọn ò ní agbára kan láti fún ẹni tọ́lọ́wọ́n bá fún ẹ̀tọ́ náà wọ́n bá fún wọn ò lágbára láti. wọn ò ní agbára. màláyíkà ọ̀lẹ́ni níwájú tani níwájú ọlọ́run láyé dàbẹ̀rù náà láyé dàáwù àdéhùkà wa nípa màláyíkà ni pé ẹrú làwa màláyíkà jẹjẹ sí ọlọ́run ó ìwọ ọlọ́run ọ̀gbọ̀rọ̀ fún màláyíkà. kó jí láàárọ̀ ọ̀sẹ̀ kan wá ní tó kù ní sùn pé ọlọ́run ọ̀nà tiẹ̀ jì ẹ̀já máa ń pe àwọn áńgẹ́lì áńgẹ́lì mímọ́ kí wọ́n lè bá mú òṣòro tí ń bẹ lára wa lọ tó ọba ilé ṣe bẹ́ẹ̀ ó ti dẹ́rẹ́ bọ́ màláyíkà ò lágbára kan tó ní sa tọ́lọ́wọ̀n bá ṣe tálà fi fún lálàáfíà ẹni ọlọ́wọ̀n bá fún lówó áńgẹ́lì kan lágbára láti sọ̀rọ̀ lówó báwa ṣe ra búbú fọlọ́hún bẹ́ẹ̀ làwọn náà ṣe kéde ni wọ́n ra gbogbo fọlọ́ wọn ò ní bùkátà yọ kaba yìí tó kéré ma tí wọ́n lè bíyá nínú bùkátà wa àákẹ́ ẹ̀mí kù lára wọn àákẹ́ ẹ̀mí wa sára ọlọ́run tó dá wọn àákàgbà pé ẹrú ọlọ́run ni wọn ọlọ́run pọ́n wọn lé yìí sì ran wọn ṣẹ́ wọn ẹ jẹ wọn ẹ mu ọlọ́run wọn sáfù dání wọn sáfù ọlọ́run ọ̀tọ̀ o lẹ́yìn ìgbàgbọ́ ta wí ìgbàgbọ́ mi fẹ́ yẹn bá tún ní èyí ó sì dán ọmọ náà torí ẹ̀ ọlọ́run bá wọn sọ nínú Qur'an al-Karim nínú suratul Anbiya ayà nineteen to twenty ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá ń sọ ọlọ́wọ́ bá ní wọ́n máa ní ẹ̀yìn dá gbogbo màláìkà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run láyé sẹ́kìdìrúnà àn ìbàdàtì wọn kò sẹ́yìn tó tó bẹ̀ láti ṣègbéraga láti mọ̀sìn ọlọ́run wọlé láyé sẹ́kìdìrún láyé tààbùrù wọlé láyé pàtàkùn kọ̀ wá sún wọn rí kátàyà dìde ah.

alilu àti lulu gbogbo wọn ṣe kí ni kò sí fún màláyíkà wọn pa wọn rẹ tẹlẹ pa wọn rẹ kẹ́ni kan wọn pàdé ìdójú ọ̀nà kan máa bẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n máa ń gbẹ̀bẹ̀ lọ́dọ̀ yìí. ìgbàgbọ́ wa sí màláyíkà nù láfi ní ká bẹ̀rù ọlọ́run ọba wa ká tó bọ́ sí ọwọ́ ọlọ́run ẹni bá tẹ̀sí bọ́ sọ́wọ́ màláyíkà tó wà nù ná kọ̀ máa rí wọ́n gbẹ̀bẹ̀ yusabbihuna al-layla wan-nahar ọlọ́run ní iṣẹ́ wọn ni pé káwọn kan máa ṣe subhanallah lóru láti máa ṣe subhanallah lọ́sàn la yaftarun wọn ò dá lórí chapter uh, al-anbiya aya nineteen anabi sallallahu alayhi wa sallam anabi ni atati sama wa haqqa laha an tahitta anabi ni sọlọ ń gbin kèé kí nǹkan máa gbin kan gbé pèmí pèmí kí ló dé anabi wà ha kàlẹ́ ha ntàkìtọ̀ anabi ni wọ́n tọ́ fún sánmà méjèèjì kọ́ máa gun ká máa gbọ́ wọ̀rọ̀wọ̀rọ̀ wọ̀rọ̀wọ̀rọ̀ wọ̀rọ̀wọ̀rọ̀ ẹ máa bí oyin bá ń kọ̀ sánmà méjèèjì anabi ni bí ọlọ́run bá fún yín ní etí gbọ́rọ̀ ẹ mọ̀ ní pé nǹkan ń kù ṣé ẹ mọ̀ bí ìgbà tí wọ́n bá ń ka kùránì ní mọ́sálásí kí tó kírun jímọ̀. ní mọ́sálásí tó wá ti máa ń tètè débẹ̀ ẹ̀ ní pé ohun kálukú ọmọ ṣe àdébìnrin sọ́mà méjèèjì bí dùn ún fi àrùbá à ìka ayé kò sí bí ẹ fẹ́ ti bọ̀ nínú méjèèje ìláwọ̀ alẹ́ yìí mọ́lákún sáàjì dùn àfikọ́jẹ́ pé ẹ gbọ́wọ́ ní lérí màláìkà kan tó fẹ́rí kalẹ̀ kò sí gáàpù tọwọ́ mẹ́rin ní sikini tó lè gbà nínú sámà àfikọ́ gbọ́wọ́lé màláìkà kan tó fẹ́rí kalẹ̀ fọlọ́ níbi wọ́n pọ̀ mí kò sí space fọ́ka mẹ́rin nínú sámà méjèèje àfikọ́ gbọ́wọ́lé màláìkà. torí pé ọ̀rọ̀ kọjá sáwí ẹ̀sìn pọ́nlẹ̀ kọjá kí sáwí. pásọ fún yàn pé wọ́n kùn mọ́ lẹ́yìn alásàlẹ̀ gbọ́júmọ̀ láyìnlá láyìnlá wọ́n kùn mọ́ lọ́dẹ̀ dá sínú ilé ó ní èyí dáhùn sẹ́yìn náà sáà ń sẹ́pẹ̀ ó sẹ́pẹ̀ àmọ́ òun ṣe bídíà ọlọ́run ò sì ní gba bídíà kájọ òkú ká máa ṣe papọ̀ ní ọlọ́run rọ kálukú ọjà tiẹ̀ sí lọ́lọ́run ṣe kí ni ìlànà ló gbé kalẹ̀ èyí tá tọ́wọ́ àjọ lójú kó ní ẹ̀ wọ́n ti sọ wọ́n ti láwọn àwọn àkóńdé nígbẹ̀yìn ayé wọ́n máa dí àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ àtàwọn tí wọ́n ti ọlọ́ tí n tà sọ fún un tí a ní ọmọ sí tí a ní kó o sí lọ́nà tá a nàbì ní kó o sí kíni kọ́lọ́ bá lè gbàná. ìbàdàn sọ fún mu ọdún ahùn ṣe kò bìlà àwọn afáàní kálá amálẹ̀kọ́ fọ́ mo máa wá bùkátà lọ́dọ̀ màláyíkà mo máa pè é mo máa bẹ̀ ẹ́ mo máa fọlá rẹ̀ tọrọ ọlọ́run wọlá jìbìrì ìlú gbàdúrà wa wọlá mẹ́ka ìlú gbàdúrà wa ọlọ́run wọlá mọ̀lákùnrin mọ́tì ọlọ́run wọlá ìsọ̀ráfílù kò sí ń débẹ̀ tó bá ti di bọ́ọ̀fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlá tí yóò step down yóò wá kó ọlá tí tán òun náà ní ọlá ọlọ́run nìkan òun nìkan náà walillahi الأسماء asma al-husna fad'uhu biha ọlọ́run ní mo láwọn ọkọ̀ tó pọ̀ ẹ ẹ ti mú ọkọ̀ nìkẹ́ ti pè mí kí wọ́n á pé mú ọkọ̀ yẹn kẹ jàlùbáríkà ọkọ̀ kẹ dọ́là rẹ̀ kí wọ́n gbàdúrà ẹ̀. ولني ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا ọlọ́run sọ nínú alukur'an ali àyà eighty ọlọ́run ní èmi ọ̀rọ̀ ó ti sẹ̀sẹ̀ sí yín o wípé kọ́ máa pa ayé láṣẹ anta tẹ́kù sọ̀lù màláìkà wípé kẹ́ ẹ mú àwọn màláìkà nìkíní wọn nàbí yìí àtàwọn ànábì ọlọ́run tó ti lọ ádámù àdéhùn Muhammad àdìbáàbà rọ́bù kẹ́ ẹ mú lọ́lọ́run ọlọ́run lé mi ọ̀rẹ́ nìkan sí yín kọ́ sọ bẹ́ẹ̀ fún yín bóun lè yẹ sọ ma mú yàn lọ́lọ́ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bá ti ń wá bùkátà lọ́dọ̀ tí o sọ lọ́hùn tí wọ́n sọ káwọn dà. ọlọ́run bá ní àyà múrùnkùn bíi kófù ṣẹ́ṣẹ̀ ìtọ́nù ọmọ apáyé láṣẹ kẹfìrí ni bàdà ìdá àtò mùsùlùmí wọn lẹ́yìn ìgbà tẹ́tí ṣe mùsùlùmí. kí lọ́lọ́run ìfàsímẹ́ ọ̀ ń gbẹ̀rẹ̀ lẹ̀ pé ẹ̀ mọ́ mọ́ àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ẹ sì mọ́ fún àwọn màláìkà ní ọlọ́run ẹ sì mọ́ wá bùkátà kan lọ sí ọ̀dọ̀ àwọn méjèèjì nílẹ̀ yorùbá ẹ bá lọ lè tú tíra wútúbà yàsín wútúbà ìsáwọ́ká dànílù gbogbo àwọn wútúbà táwí ẹ bọ́ tọ́lọ́run sọ pé òun fẹ́ bí òun ló sundu síbẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ rò àjíbólé yájẹ́ bàrà yá yín lò ajiboli ya kini kame kayi ya shasa ya ino ya kamkama ya ino ya ọkọ ya ino ọkọ mbẹẹ gbogbo àwọn ọmọlọ́wọ́n fọ́ nàmọ́ ya gbogbo àwọn tó ràǹdà wọn kà wọ́n tó bá yà sínú ba wọ́n tó bá sáwá kà má débẹ̀ o dànílò àyà àti má ṣe o ẹni ti sọ fún ti sọ fún ànábì mbẹ ibi ànábì ni ẹni tí ó gbà o. kí lọ́lọ́run sọ ó ní àti màláyíkà àti anabi ọlọ́ ẹ má fọkàn wọn pé ó kan fún yín èmi ní èmi gan ní àtàwọn náà mi ni wọ́n kọjú sí yọba ní sọ̀rọ̀ èmi ni wọ́n sunkún sọ́dọ̀ rẹ̀ bóun lẹ́yìn sọ máa lọ lè sunkún sọ́dọ̀ wọn. nínú dàlẹ́ nù wọ́n yá ká sọ̀rọ̀ bínú yẹn bá ń bàjẹ́ wọlọ́ kábàtújẹ́ náà lọ bínú yẹn bá ń bàjẹ́ wọlọ́ kábàtújẹ́ náà lọ. àwọn tí làtà bàbá wa filẹ̀ ńlẹ̀ yorùbá nu ó pẹ̀lú adínúsọ náà díẹ̀ díẹ̀ ní bá tó kò sẹ́yìn rẹ̀ ọ̀sọ̀ ànábì ló sàmù tó ń bọ̀ ànábì ò kẹ́ ẹ máa pẹ̀hún kẹ́ ẹ máa bẹ̀hún kẹ́ ẹ máa sọ fóun kóun ó mú bànújẹ́ ni ẹ máa àwọn átìmí kan bẹ átìmí tó dábàá tá a tó púpọ̀ átìmí ni wọ́n yà bí mathematics báyìí wọ́n wà á kọ bí four sókè five sáré six wọ́n sà kọ àwọn nọ́mbà sí àwọn nọ́mbà táwọn àṣetánì tí wọ́n rọ sẹ́wárí ilé tẹ́tí àwọn kíní mathematics mọ̀ ni wọ́n yà sínú pépà yìí wọ́n wà kọ jìbìlù sápọ̀ ọ̀tún wọ́n kọ mí káyọ̀ sí àti wọ́n ti bá kama sọ bọ̀ sí i wọ́n kọ ìsirafil sí ìsàlẹ̀ lápá òsì ni wọ́n kọ kankan dá màláíkà sí kí ni wọ́n fẹ́ ṣe kálọ̀ lè ṣe kí ni wọn ò lè ràn lọ́wọ́ lọ́wọ́ o Allahu akbar adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fẹ́ àsìkò kí àwọn fásun náà ìmọ̀ bá bá ṣe rí ọlọ́run lọ́mọ bá bá ṣe rí ọlọ́mọdé ajé nàkúdà ẹ̀yọ́ màyá mi orúkọ àwọn màláíkà yìí wọ́n fi ṣe pàrọ̀ wọ́n kọ́ síbẹ̀ àbáṣà yìí di rántí tọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àní padà rẹ̀ mọ́ wọ́n kọ́ lóko wọn wọ́n wà owó ilé tíra wọ́n wà ní kọ́ máa fi sápò ìpè accident tó tún ṣe kíni tó tún wáyé mọ́ lẹ́mìí pé àwọn kọ́tà akóṣe ọlọ́wọ́ ní alágbára ni wọ́n àwọn tí wọ́n ní pàdé àjẹ́ àbíkan fọ́ lójú mọ́tò tó bá fẹ́ gbá mọ́tò yìí àwọn ni wọ́n dá padà ìdí ẹ̀ta fi ní kọ́ máa fi sápò náà ǹjẹ́ ẹ̀mí rẹ̀ kú lọ́dọ̀ gbogbo tó lọ ń dá tẹ́ẹ̀mí rẹ̀ wá wà lọ́dọ̀ ọba tó síkíní ọba tó dá gbogbo nǹkan ìdí wọ́n pè ní ìmánì. wọ́dọ̀ ìfowópamọ́ wá àmàlùm àwọn ṣé olọ́lọ́m bẹ̀ wọ́n iṣẹ́ tó sì bẹ̀ wọ́n yìí pàpà dòlà mẹ́nu ó fi sọ lánàá èyí ti bẹ́ kò lè dá ṣe iṣẹ́ tí Jonathan bẹ́ẹ̀ bọ́ọ̀lù wọn pè é Fáṣọlá òun náà ní sọlẹ́kọ̀ọ́ kò lè máa ṣàbújá kó tó máa ṣe èkó iṣẹ́ tí Jonathan bẹ amóṣù òun ni gbogbo ìtẹ́lẹ́ ti ṣe lójú títì Jonathan ọ̀rá yìí kan máa ṣe àbújá kó tó máa ṣe Abẹ́òkúta ọlọ́run náà láwọn tí ń bẹ̀ ṣe nínú àwọn màláìka àmọ́ tiẹ̀ tàfọ́ dùn náà ọkà bẹ̀ sọ lánàá kò séyìí tí ò lè dá ṣe fúnra rẹ̀ àwọn tí wọ́n ní ká máa ṣe yìí náà fún rẹ̀ náà lọ fún wọn ní agbára tó fi ṣe kí ni tí wọ́n fi ń ṣe òun náà ní túnjẹ́ ọjọ́ ọ̀hún fún wọn kó lè bá a gbá ṣíṣe. wọ́n lọ ihu ohun wá àmàlù iṣẹ́ wo làwọn màláíkà ń ṣe. àwọn afọ wa. wọ́n ní àdàdùnkù kátó lọ bí iṣẹ́ wọn òǹkà mélòó ni àwọn màláíkà àdìsọ́lẹ̀ kan àdìsọ́mọ̀ méjèèjì ń kù látara ìrántí ọlọ́ àwọn dání àwọn iye wọn kò sẹ́ni ọmọ o lẹ́yìn ẹni tó dá wọn. òun náà ni Allah subhanahu wa ta'ala lófin ni wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́ni kò sẹ́ni tó ma iye àwọn ọmọ ogun òun nínú àwọn àfitani àfòun nìkan. bẹ́ẹ̀ ni bá bí ma tó bá pọ̀ gan-an bàbá kan bẹ lọ́nà ilẹ̀ Yorùbá ẹ̀ ní ìyàwó lé ní sixty kìíní kan ọ̀hún balọ̀fẹ́ bí sixteen wọ́n ti pè ó sáà ní sísìn nù. mílí ìbádé a ní ọmọ ìyàwó nàmbá kìíní wọ̀ bala wọn dà sọ àmì aburú bẹ aburú ni o òun ní ọmọ ìyàwó nàmbá twenty five nàmbá ani na mɛfɛ sɛ Allah akbar kɔda ntɔ se kini ntɔ bi kɔda wɔn ma báwọn màláyíkà ṣe pọ̀ sọ́mà méjèèje tí ku, kún sọ́mà méjèèje tí ò sí gáàfù ibi tí kàmẹ́rin ó ṣe kí ni tí ó wọ̀ yìí ni ó sì ní sẹ́tọ́ fún kálukú yóò sì mọ́nítọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn. tẹ̀lé nínú àǹfààní táàrí nínú ìmọ̀ sọ mímọ́ àti mímọ̀ àti ìmọ̀lẹ̀ nípa màláíkà yóò máa fún wa ní agbára láti jẹ́kẹ̀mí wọ́n gbáàyè nínú bẹ̀rù ọlọ́run wípé nígbà màláíkà wa tó báyìí tó rí báyìí aláà tó dáhùn gan bó ló ṣe kí ni bó ló ṣe tó. wọ́n tó ìfọ̀hún wa àmàlùhùn àwọn aṣẹ́ wọn sàṣọ pọlọ wọn bá ọkàn mi dára ni ọkàn dára pé ọyá ìwọ jìbìrì ìlú tiẹ̀ ìwọ máa mú ọ̀rọ̀ mi máa lọ lè fún ànábì Ọlọ́run tó bá wù mí láti ránṣẹ́ èyí sànà màmá nìkan ni wọn fọnà jìbìrì ìlú sí o gbogbo àwọn òjíṣẹ́ àtẹ̀lé ànábì nù oyè alẹ́ sọláàtù wàsálàm àwọn gbogbo wọn ni wọ́n rán jìbìrì ìlú sí òun náà lọ lè sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn káwọn ànábì ọlọ́wọ́n ọba ká máa sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yẹn fún àwọn ará ayé kí ayé wọn àtọ̀run wọn lè ṣe ni kò lè dáa nítorí ní hayatul qulub wọn ní àǹfààní tí ọlọ́wọ́n fẹ́ ká yí mẹ́rin pé tọrọ ọ̀hún bá ti ń wá sérí ilẹ̀ ẹ̀mí wọn máa da ìwàkiwà ló kóra nínú kíni nínú ayé wa àwọn àdúgbò ìṣayé àlàáfíà minkaid ọlọ́wọ́n bá ní minkaid wọ́n dìde lẹ̀ bẹ̀rẹ̀ kọ́tùrù wọn nàbà gbogbo òjò tí ọ̀rọ̀ nílà ń bẹ́ẹ̀ tí o ní ọ̀rọ̀ lákùtì ọwọ́ rẹ̀ mo fi sí òjò tí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tí ò ní dágége ọwọ́ rẹ̀ mo fi sí òjò tí ọ̀rọ̀ tí wọ́n máa gbé mọ́tò àtìlé tí wọ́n máa gbé wọn tí wọ́n máa gbé wọn lulẹ̀ ìwọ ní màá rán àwọn arúgbìn tí wọ́n máa jáde òjò jáde àti sí bàjẹ́ nu kó dìde kó tóbi irú mọ̀sẹ̀fẹ́ kójú wọn tó tọ́jú àwọn olùgbé kan bẹ̀ bójú bá pọ̀ ló ṣe kí lọ́ba ọlọ́run ti fún mẹ́káyì ní géèjì gbogbo ẹ̀ èyí tí bẹ́ẹ̀ sàdáwò èyí tí bẹ́ẹ̀ sèkẹ́ èyí tí bẹ́ẹ̀ sèyà ìwọ ni ọmọ mójútó ọ̀rọ̀ gbogbo tí wọ́n máa jáde ìsìláfíìlù níta aráhùn òní pé bàbá lọ ayé lọ ayé lọ ayé tán wọn ò gbé ìwo lọ́wọ́ ìwo ó tóbi ibi ó tóbi dé alọ́ nìkan lọ́mọ ìrẹ́mọ̀ láyé kàdó gbé lọ́wọ́ náà ọlọ́ọ̀lọ́mọ bó ṣe tóbi tó iṣẹ́ tá a ráhùn òun náà ni pé ó gbé e dání tá a bá ti náà ó ti yá ó sì ní pòó gbogbo nǹkan ó sì máa parẹ́ ọlọ́run lè ó lè ó lè dá nǹkan rẹ̀ parẹ́ o gbogbo ìdí ń ṣe yìí kí ni bí ń ṣe jẹ̀mọ́ ọ̀la ni o táwọn òbí màláyíkà ní ìran ọlọ́run lọ́wọ́ níjọ́ tá a bá sùn tó ń fẹ́ dìde nu sàárè náà òun ọlọ́run kọ̀ọ̀kan jì ọ̀yá yóò ṣe kí ni yóò ṣe fún àwọn fèrè gbogbo ágìdì padà láti ní gbogbo àwọn màláyíkà táwí tòun tọ́lọ̀ ṣe bẹ̀ wọ́n sẹ́yìn tí gbogbo wàhálà yìí pọ̀ yìí níjọ́ wọn bá wá sí gbogbo ẹ̀ tán ọmọ wa ìjọ àlùkìyàmà wọn ni wọn wà fẹ́ẹ́ kalẹ̀ fọlọ́ pé yá Rabbana ìwọ lọ́wọ́ bá wà má abadinaka haqqa al-ibada gbogbo àìjẹ àìmu àìsùn àyínà bó ṣe tó ààrẹ ọ̀sìn tó bẹ́ẹ̀ ààrẹ ọ̀sìn tó bẹ́ẹ̀ subhanallah wa ọkàn pọ̀ ni kò tó bọ́ lójú wọ́ tó. nínú àwọn màláíkà yìí ṣẹlẹ̀ àwọn màláíkà mẹ́ta tó mo dárúkọ yìí pé àwọn ni màláíkà tó lágbára jù Jibril Mikael Sarafi nítorí pé àwọn ni Ọlọ́run so mọ́ gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé ó ń so Al-Qur'ani àtàwọn tẹ́lẹ̀ Ọlọ́run mọ́ Jibril ó so àjẹ́ àmúmọ́ Mikael ọwọ́ so apalẹ̀ máa yé ó so mọ́ta ni Sarafi tó bẹ̀rẹ̀ àti parí náà wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́bi jẹ́pọ̀ àwọn àbá aláìní màkà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fẹ́ kọ́ lóko wọn sínú àrùtò wọn ò ní gbàgbé. wọn ní kankan ṣe màláìka kú mọ́lẹ́kùlù mọ́ọ̀tù wọn ní ká fọ́n pè ní àṣàrà ìlú àṣàrà ìlú tá n pè wọ́n ní ààrẹ rí fún mọ́lẹ́kùlù mọ́ọ̀tù ni màláìka kíni màláìka kú nítorí wọn bá pè nù òun la ní kọ́ máa gbẹ̀mí ẹ̀mí tí ọba bọ́ dáago mẹ́sàn-án àbọ̀ òní débẹ̀ láago mẹ́sàn-án àbọ̀ kọjá fẹ́dún kan. bàbá jẹ́ pé aago mẹ́wàá náà èmi ọba bọ́ bàbá dákú ní pọ́tàkù tẹ̀ yóò tún jí padà. orí màláyíkà tí ó pè mí ìdè tí máa ń ṣe ń bẹ lamẹ́ríkà lọ́kọ̀ọ̀sẹ̀ kan tí ó kú tí ń pè lẹ́yìn ọdún kan ni wọ́n wálé ní tí ó gbé wálé tó fi wá kú sí nàìjíríà lẹ́yìn ọ̀sẹ̀ kan nì lọ́wọ́ fọwọ́ fà á bí ọ̀fọwọ́ fà kò sí géètì tí wọ́n lé wọ̀ kò sínú ilé tí wọ́n lè kalẹ̀kùn ẹ̀ ọ̀sẹ̀ bí máa ah, ń kan ní nílà kan màláìka kú àní wọ́n ní kó wá pààyàn ẹ̀yin lọ́sẹ̀ bí máa kan ọ̀sẹ̀ sí wẹ́dìn ni àwọn tó ṣe níjọ wẹ́dìn kan àwọn níjọ wẹ́dìn kan tí wọ́n àwọn méjèèjì òsì délé ìtẹ́jọ́ wọn náà lòun ń jẹun wọn ọmọ ẹnì kárí bàbá wa lé wọn ní máa ń fi tìlára àgbọ̀ lọ́wọ́ àkùnrin kú ìdúró ṣe é náà náà lọ́wọ́ àwọn ní àkẹ́gbárí ilé àkẹ́gbárí ilé kí lọ́gbọ́n láwù pẹ̀lú àkọ́kọ́ ìgbélé òun ní kọ́lé fẹ́ni tó ṣe kí ẹni tó gbé bẹ́ẹ̀. bó ṣe wá tóbi tó nǹkan ọmọ wa bẹ̀ yìí lọ́wọ́ pé wàyáyé káwá kú dákun yọ pẹ́ díẹ̀ sí dákun yọ pẹ́ díẹ̀ sí ìlú èṣẹ́ tán òní dáhùn ẹni tó mo máa ń dá lóhùn ọ̀gá rẹ̀ náà òun náà ni Allah subhanahu wa ta'ala màláyíkà kan bẹ òun ni wọ́n fi ṣe ojú ọ̀nà ẹ̀ná òun náà tún láwọn ọmọọṣẹ́ bíi nineteen àléhà ti sáàtà àṣà àwọn yìí ń gbóná lọ́lọ́run sọ fún wa pé fúwa ń fúnṣakùn wà á ní kùnàrọ̀ ẹ sọ́ra yín àtàwọn ará lẹ́yìn níbi ìyá aná àléhà ní iná náà màláyíkà tún wàkúdù àná àṣùwọ̀n ìjàrọ̀ èèyàn àtòkùtà lámàfikù alayha màláìka àwọn màláìka tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbìlázùn ṣìdáàd wọ́n fẹ̀ láyà wọ́n nípa wọ́n burú ọlọ́run ọ̀dá wọn torí àánú. láyà sùn lọ àmà àmàlàhùn àwọn ò ní kọ̀ sọ́lọ̀ lẹ́nu wọ́n yẹ fàálù ní máa yóò marun nítorí wọn bá pa wọn láti wọ́n máa ṣe ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ni. wọ́n ní tí àwọn kẹfìrí bá wọn ná kọ́lọ́mọdé àwọn wà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pọ̀ dáadáa ó yá máàlìkù máàlìkù ní í jẹ́ máàlìkù wọ́n dáadáa ó yá máàlìkù àwọn tó ń bẹ̀rẹ̀ nù náà wọ́n máa ní máàlìkù máàlìkù ní ẹ̀kọ́tì àlẹ́ ìlànà rẹ̀ bùkà báwọn ọba rẹ̀ bá pàwọ́ kó pàwọ́. Ah, eléyìí ni ọ̀tọ̀ báwọn jẹ́ pé ikú náà lọ́wọ́ tán báwọn aṣọ fọkọ́ pàwọ́ ó sì ti wà nú aṣọ ọlọ́run la yamutu fiha wala yahya Allah àmì ikú wọn ò sì ní sẹ̀mí tó ṣe kíni tó gbàdọ̀. ọlọ́run àbẹ̀wò pẹ̀lú agbára rẹ̀ àti ní ti ń bá yín sọ̀rọ̀ àti èyí tẹ̀ ń bọ̀ májà kó sọ̀rọ̀ àwọn tàwé o. wọn ò mọ ẹbí rí wọn ò lànàbì fi ń sọ fún Fatima jọkan oníyà Fatima ìwọ Fatima sàlíìnì màṣíìtì ìdánwò àgbà lọ́wọ́ mi nísìn tètè béèrè o fàyí nílá ókìní ànkìmínà ńlá iṣẹ́ à tá a bá dọ̀hùn má kò ní bàbá o má kò ní bàbá o kò sí personality ń o ìjọba gbà lọ́wọ́ mi ti fi gbà wọ́n wàá pé ọ̀fẹ́ gba nǹkan kan lọ́wọ́ mi ń dọ̀ ní tó fi torí ẹ̀wà àdìjẹ́ náà o wọ́n ní kó o ṣiṣẹ́ àdìjẹ́ náà fún rẹ o. nígbà náà sọ báyìí fún Fatima ní ṣé wò kán wà wá tí ọ ní ọgbà gbọ́n bí ẹsẹ̀ léyìí náà ẹ bá wù wàhálà ní ẹsẹ̀. bí àwọn ànábẹ́ ọlọ́wọ́ bá ti rárá kù níbo làwọn ṣé wọ́n wà mọ́. ẹ onídọ́bà dídá lè kí a yín kó yín sínú agbádá lè kí ń bà mí ní ti dùn sínú àlìjánná ọ̀rọ̀ àwọn àlìjánná ni bọ́lá mọ́sá ìfẹ́ ní kọ̀ọ̀kan wọn bẹ̀. àwọn màláíkà kan wọn bẹ ibi alọ́gàládéhùn alikátìbù àwọn tí nǹkan kẹ́yìn ní ìsìnmọ́ wọn lọ́wọ́ láti kọ́ nínú sẹ́ẹ̀rì àti sẹ́ẹ̀bù iṣẹ́ yìí tá a ṣe tí ògiri bò wá láti rí ó lè jọ́sàn àwọn ògiri ló fi kí ni lọ́ba ìṣẹ̀lẹ̀ wa àwọn táwọn fi kọ́lẹ̀ èyí tá a fi tọ́jẹ́ pé kòkòkò ìgbà náà ló lè jẹ́ta náà àmọ́ kòkò ló bò wọ́n láṣìírí àwọn màláìka táwé wọ́n fi kọ́lẹ̀ èyí tọ́jẹ́ pé a lè ṣe ń lù tó o ti mọ̀ wá ẹni ọlọ́run ọba ni wọ́n ń pè wá ládùúgbò àmọ́ ìlú tá a ti ti iṣẹ́ gbé wa lọ àbí ìlú tá a ti lọ kì í dára yìí kò sẹ́ni wọ́n mọ̀ wá ń bẹ̀ wọ́n kọjá wọ́n lọ wọ́n bọ̀ náà ni àwọn màláìka ti kọ́lẹ̀ tọ̀sán ọlọ́run ní wọ́n iná àlè ìkúmùlà ha bèbè mo ti yàn wọ́n fún yín o wọ́n máa sọ yín pẹ̀lú àwọn máa ń ká tìbí àwọn alápọ̀nlé ni wọ́n wọ́n máa kán kọ́ pọ̀ yá àlàmú na máa tẹ̀fọ́ àlù kò sí ń tẹ́ ṣe tí wọn ò ní kọ́ ọ. sọ ti wà náà àlèsì pé tó àtòbìnrin tí wọ́n bá bọ́ra lẹ́ òhò fẹ́ràn àwọn fẹ́ẹ́ ṣe sáà ọlọ́run ní káwọn mọ̀láyíkà ó kí wọ́n yẹ̀bá àwọn mọ̀láyíkà ó tìjú wọ́n yẹ̀bá sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo tẹ́ ń bá ń sọ tẹ́ ń promise ara yín táwọn màláyé kan bẹ ń bẹ wọn wà gbogbo ẹ̀ lọ́wọ́ fún wọn ní ìròyìn kan òsì ń tó bọ́ kéde gbogbo ìtẹ́ni kọ̀ọ̀kan wá sí ó wà lọ́wọ́ lọ lọ́wọ́ sì fi láì fi oníláì filẹ̀ máa wo láì fi kíkẹ́ ó tiẹ̀ náà ti tó ọlọ́mọṣẹ́ ìbò wọn láti rí lọ́ọ̀rì kẹ́hà ọlọ́ni máa yàrá ìgbẹ́lu mi káwọ́lé ọlọ́wọ́n bá ní ẹnìkan ní òní sọ̀rọ̀ kábàáyì illa ladayhi raqibun atid àfi kọjá pé ẹni tá a fi tì tí ń sọ káàkiri tá a fi tì ọwọ́ àmọ̀ dè mọ́lẹ̀ púpọ̀ sàyẹ́dì òṣùpá eh, nínú àwọn tó ń tẹ̀lé àdìjẹ́nu mi nígbà tí ó fi gẹ́ni nkọrin ó ní rọkìbù lọ́wọ́ lápọ̀ tó àtìdù lọ́wọ́ ní apọ́nsù màláìka yà ọ̀kan láti tó ń pín sí méjì àwọn afọ́ bàbá àwọn buhari àwọn musa náà sàǹtẹ̀lẹ̀ ẹ máa ní buhari ládùúgbà ẹ máa ní ládùúgbà àwọn olórin tó lè kó sàárín wọn tí wọ́n jẹ́ lè kó sàá wọn káàkiri wọ́n tó ń lè wọn náà ni o àáfà àtọ́ lórí yẹn sọ̀rọ̀ o àáfà àtọ́ bá yẹn sọ̀rọ̀ o ẹ̀gbọ́n tọ́wọ́ ti máa àáfà àtọ́ lórí máa sọ̀rọ̀ yẹn wọ́n ti di kankan náà ẹ wà máa ní ládùúgbà kò dá wá ní o ẹ máa ní ládùúrà kọ́lá ló ṣera àyà tí mo kà yìí ẹ ní sọ́tù kọ́ àyà sixteen ọlọ́run sọ náà àyà mi náà àsokò àyà seventy oníbàálẹ̀ ọlọ́ọ̀ni uh, ọ̀rọ̀ oníbẹ̀ẹ́ sẹ́rù wọ́n rún sùúrù náà lẹ́dẹ́ ìfìmù yẹtùbùn àwọn òjíṣẹ́ wa kọ́ ń tẹ̀sílẹ̀ bí ìyàbá wa ti wá ní ìgbàgbọ́ eléyìí. èyí ó ti wá mà pé ee báwọn ẹ̀dọ́ ọba rí mi ọlọ́run rí mi o lẹ́yìn ìgbà tó rí mi tán ó tún wáá fi ẹnìkan jẹ́rìí kọ́ máa kọ gbogbo ohun tí ń ṣe ọlọ́run ni kò mú wájà kíámà wọ́n lè mú wá sí ìyẹn báyìí nínú àwọn a àwọn kan bẹ adékáwọn dúró ní etí oòrùn wọ́n máa oòrùn kọ́ máa límìtì ẹ̀ tọ́wọ́ ti fẹ́ ti ní ọlọ́run ọba o ọlọ́run ọlọ́run ní ìpínlẹ̀ yìí ti ń bẹ̀ wọn ọyọ rìdíùsù ẹ̀ kúlọ̀ àkọ́ sallallahu alaihi wasallam màláìka jìbìrìlù wa ń sọ fún màláìka tó wà ní eré òkè tá a nàbí fẹ̀yìntì igi tó súnmọ́ wọn wípé ìwọ màláìka yìí ó sì sọ fún ànábì pé kó sọ ń tí ọba fẹ́ kó sọ lùmọ́kàdà àti tọ́ màláìka yẹn bá dìde wọn ni ya Rasulullah owó jíṣẹ́ ọlọ́run in shi'ta utbiqa alayhi wọ́n bá ń wù ọ́ nísì nínú wọn fìtínà rẹ̀ dé ní òkè tó wà níbẹ̀rẹ̀ tọ́yìn àti tó wà ní parí ẹ̀ òkè tó wà ní ẹ̀yìn mọ́kà àti tó wà ní ìparí ẹ̀ kí ní mẹ́rẹ̀ẹ̀rin ọ́ papọ̀ èmi ni mo wà lókè àwọn èèyàn àtìlé àti kèfèrí táwa ń bẹ tí gbogbo wọn sì dàrúgbà tí yẹn bá ń lọ ata nílé ọlọ́ta. ẹ̀gbọ́n dá níbo ọba bàbá yìí ní yẹs ó ti ó ti ó ti ó ti sẹ náà. alábi ní làálọ̀lọ́ làálọ̀lọ́ yukhriju min aṣọ́lá bìí man yaqulu la ilaha illa. tí wọ́n lẹ.

èyí ń fún àwọn àfa ní ẹ̀kọ́ pé ká máa ṣe sùúrù lérí kíni lérí iṣẹ́ ọlọ́run tá a bá ń ṣe kíni tá a bá ń jẹ. kọ́lọ́ musa ìṣàmù wa tọ́ okùn okùn sẹ́jú ẹ̀yọ́ mọ̀ yá mi nínú àwọn màláíkà kan bẹ̀ tó jẹ́ pé yudabirun amúra nọ́tùpá ọlọ́run ọba ó fà wọ́n sí nkíà gbogbo aboyún àwọn aláboyún pẹ̀lú àṣẹ ọlọ́run làwọn mọ̀láyíká ó fi sọ omi ìdí rẹ àti tọ̀dọ̀ ìyàwó rẹ wọ́n wà á mísè papọ̀ láàbù bẹ́ẹ̀ wọn ọlọ́run nìkan ní ti darí ẹ̀ wọ́n wò wò wọ́n jà mọ́ra wọn wọ́n mísè mọ́ra wọn lọ́wọ́ adé ẹ̀jẹ̀ àwọn náà ni wọ́n tún wọ́n tún ṣiṣẹ́ tí ó fi di kíni tí ó fi di báṣẹ ẹran àwọn náà wọ́n máa yọ eegun nínú ẹran pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àlùbáárì ọba tí ń yọ eegun nínú ẹran tọ́ba wa pé tán wọ́n ní tọ́ba pé tán wọ́n wà mú kálámù àti ìwé fẹ́ẹ̀nì kankan wọ̀nyí bó ṣe rí lẹ́yìn ọlọ́run ọlọ́run wa ní ṣe ti mú kálámà tùwé ṣe mọ̀ pé mo dáa wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ kádàrá rẹ̀ Allahu Akbar níjọ́ ni ni wọ́n ya fọ́tò bá a ṣe rí yìí. àwọn mọ̀láìkọ̀ ní ìwọ ọlọ́run kí ni ká máa wá kọ ọlọ́run wa ní ẹ̀yẹ kọ pé yọ ọ̀dọ́dún mẹ́ta láyé kò sí bí ọ̀yẹ́ o kò sí babaláwo kò sí sẹ́wọ̀ ọkọ̀ one twenty fẹ́lẹ̀ yìí ọwọ́ kàn mí ẹ̀kọ́ sábẹ́tì ọlọ́ ọ̀rọ̀ àkàrà ẹ̀kọ́ sùn kan péré fẹ́lẹ̀ yìí sẹ́rí lẹ́yìn tiẹ̀ ẹ̀ má kọ̀ nǹkan kan fún un nígbà tí dáa tó ti pé o ó sì kú síbẹ̀ náà. a o ọlọ́ọ̀lọ́ pàǹkẹ́ kò sí kò sí kò sí kò sí kì í ọba tí màá wéṣítì ń ó nídìí tó fi tó ṣe bẹ́ẹ̀ ọmọ mi eré burúkú ayé àtọ̀run ní mọ̀ wáyé àtọ́ba àbáwá pọ̀ níta akọ fún ọ̀dà níjẹ́bẹ̀ o wa ni ọ̀dà mo fàdúrà mo yí padà ní kọ́ wọ́n mọ̀ bọ̀ padà ọmọ hàn lé wọ́n máa káwọ́ lérí yé é é níbo lọ́wọ́ ọlọ́run bá rẹ̀ òun náà mọ̀ sí mẹ́ẹ̀.